وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أدو fún ọba الله سبحانه وتعالى tó tún kọ ìjókòó wa ní àárọ̀ yìí ọba tó fi ìyọ́nú rẹ̀ tó fi kó wa jọ kó má fi ìbínú rẹ̀ kó má fi tọ́ wa ká ìgbìyànjú wa náà ni wípé ó dá lórí tá a bá wò dáadáa a rí wípé alukur'an kirim tí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala tó fi rán òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa sallam kí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó tó dé àwọn ọ̀làjú méjì tí wọ́n rinlẹ̀ wọ́n gbòòrò ó ti wà ńlẹ̀ àwọn Rome àtàwọn Persia ọ̀làjú yẹn ti rinlẹ̀ bí ọ̀làjú pé bóyá ọ̀làjú amẹ́ríkà tàbí germany nísìn náà ni wọ́n máa kọ̀ wọ́n máa kà wọ́n ṣe gbogbo ẹ̀ àwọn tí Allah subhanahu wa ta'ala wá fi ṣe sábàbí wípé kí wọ́n kọ́kọ́ gbọ́ ntí ọlọ́run ọba fi hàn òjíṣẹ́ náà sàásálàmù yìí wọ́n máa kọ̀ wọ́n máa kà kìí ṣe pé wọn mọ kọ ọmọ kà nìkan ìpìlẹ̀ wọn wọn ò tiẹ̀ ní ọ̀làjú kankan ṣùgbọ́n látara tíra yìí tí wọ́n dì mọ́ wọ́n kó àwọn ọ̀làjú méjèèjì tí wọ́n bá ń lẹ̀wọ̀n bá a ṣe ṣayé tá ní ṣíṣe kò sí wọ́n dé Rome wọ́n fi yé wọn wípé nǹkan ju nǹkan lọ wọ́n dé Persia wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé n tí wọ́n gbé dání kò kún kò pé tó ń túmọ̀ sí wípé àṣẹ tíra yìí tá a bá lò bó ṣe yẹ ká lò gbogbo ohun tí ọlọ́run ọba dá yóò rọ ni wípé kí wọ́n máa tọ̀ wá lẹ́yìn tá a bá wá gbé jùúlẹ̀ tá a lò ó bó ṣe ká lò ó subhanallah èrè ń jẹ́ tí ọba adẹ́dà ṣe ní àlìkáwà ní fún ẹni tó bá ní tírà yìí lọ́wọ́ yóò fò wá rò ló fi jẹ́ wípé gbogbo ògbìyànjú wa ni wípé ọ̀nà tí wọ́n gbà lóhùn ni ó ní kíni ó ní súnà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí wọ́n fi tu tí wọ́n fi gbọ́yé tí wọ́n fi lò ó tó fi jẹ́ wípé gbogbo ohun tí ọba adẹ́dàdá wọ́n wá júbà fún àwọn mùsùlùmí wọ́n mú sìn wọ́n jẹ́ ọ̀gá àwọn mùsùlùmí jọ̀gá fún wọn gbogbo ìgbà tí mùsùlùmí bá ti sọ yìí pé tíra yìí làwọn máa lò pẹ̀lú àgbọ́yé bí òjíṣẹ́ náà sọ́ra ṣe fi kọ́ àwọn sàábé bó ṣe rí nípìnlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ó ṣe rí fún wọn ní gbogbo ìgbà náà ìdí eléyìí ni imaamu malik rahimahullah mutawasi'a ló fi sọ ọ̀rọ̀ ńlá méjì tó sọ yìí kí ni àkọ́kọ́ tó sọ ó ní akullama jaha rajulun ajdalu min rajulin tarakna ma nazzala jibrilu ala muhammadin ṣé gbogbo ìgbà tí àwọn èèyàn bá rò pé àwọn mọ̀rọ̀ sàn wọ́n mọ èèyàn jà jura wọn lọ á wàá fi tí Jibrilu gbà wá látòkè tó sọ̀kalẹ̀ fún Muhammad á wàá gbé jù sẹ́gbẹ̀ẹ́ kan á pati torí ìyàn tẹ́nìkan máa jà là abẹ́tẹ̀ tó ń túmọ̀ sí pé kí ni oríire ẹ̀dá kò lè dá lérí ìyàn àmọ́ èèyàn jà jura wa lọ wọ́n jókòó jàn wọ́n lọ assembly ni wọ́n lọ kínní ni wọ́n lọ kínní ni orí kínní ń dálé orí yẹn jáì náà ni ẹnu wa mú jura wọn lọ kí ló bí kò lè bí dáadáa kò bí níbi tí wọ́n ti gbé wá débi pé pé àwọn alágbàlù ni ọ̀wà bí dáadáa fún kò sí ní tí òbí jọ lọ́wọ́ lọ́gìn nínú àlọ́ gbogbo ọgbọ́n rẹ̀ àti kẹ́rin jẹ́ yìí ntí bí náà torí pé kò dá lérí ìpáyà ọlọ́run ọba kò dá lérí wípé ọjà yìí ò ìgbọ́ àgbọ́yé pé ọjà yìí ń bọ̀ wá tú o á dúró níwájú ọba dẹ́dà á lè ṣe ṣirò ọba tó ti káwa tán tó jẹ́ yí pé ìsọ̀rọ̀ sí ìṣesí àti ìròrí wa gbogbo ẹ̀ lọ́mọ kò sí ìtọ́pamọ́ fún un tó ọba lòun ń ṣe àríkèrèkè kan wájú lọ́wọ́ bọ̀bá adẹ́dọ̀ lọ́sùn fúnra ọ̀tá ọ̀rọ̀ ní ìdí tí imaamu malik rahimola mutawasa ló fi sọ̀rọ̀ kejì ọ̀rọ̀ náà tó lágbára ó ní la yusli wa akhiru adìyí li umma illa bima salaha bi awwalahu ìgbẹ̀yìn umma yìí ò ní yanjú àfi ń tọ́ yanjú rẹ̀ lákọ̀ọ́kọ́ bó ṣe jẹ́ pé a bá civilization lẹ̀ kó tó di pé ọlọ́run ọba gbéjìṣẹ́ náà sàrásàrán dìde tó gbé dìde ní aláìmọ̀ọ́kọ̀mọ̀ọ́kà omi yìí tó dẹ̀ jẹ́ pé gbogbo ẹni tó bá mọ̀ọ́kọ̀mọ̀ọ́kà tí ọba fi ti tó gbé wá ṣe aláìmọ̀ọ́kà ọ̀dà clear example tí ọba dẹ́dà tó fi hàn án bí èèyàn ọ̀run kí ni. Allah subhanahu wa ta'ala ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n tẹ̀ lójú iṣẹ́ náà sàásìlà àwọn ọmọkọ̀mọ́ká wọn ò dẹ̀ ní ọ̀làjú kan tèrè ṣùgbọ́n o pẹ̀lú àgbọ́yé tí wọ́n kọ́ lọ́dọ̀ òjíṣẹ́ náà sàásìlà gbogbo ọ̀làjú tí wọ́n bá ọ̀gá ni wọ́n jẹ́ fún wọn àwọn ni wọ́n ń lídìí àwọn ni wọ́n ń ṣàlàyé àwọn ni wọ́n kọ́ ọmọ ṣe débi pé kìí ṣe pé Islam wọ Rome àti Persia nìkan ó dé Spain ó dé Europe kò síbi tí ọ̀tàn dé gbogbo ibi tó bá dẹ̀ dé ń lọ ní pẹ̀lú ẹ̀kọ́ bó o là á sí lògbèsè ayé tọ́run òfin ní dàrú gbogbo ọ̀làjú ìṣesí àti ètò tí ó bá dá lérí ilé kò ní níyànjú ètò bá dálé eré ilé nìkan ó ní olórí yóò máa wòra rẹ̀ ní ẹni tí ó gbọ́dọ̀ ṣe ẹ̀tọ́ fáwọn ọmọ ẹ̀yìn àwọn ọmọ ẹ̀yìn náà dẹ̀ mọ̀ wípé rárá o ọkọ̀ tá a jọ wà a gbọ́dọ̀ ṣàmójútó ni tí abala ti wá ń bẹ òfin ní bàjẹ́ tí ó ti sí eléyìí nínú àgbọ́yé ẹ̀dá gbogbo nǹkan ó dojúrú ẹni tó bá há Quran tí o bá ní payà ọlọ́run ọba òfò ni ẹni tó bá gbọ́ náà yìí tí o fi gbọ́rọ̀ ọlọ́run ọba yìí bọ́lọ́run bá ti fi hàn jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam kò gbọ́ nǹkan kan yìí ẹni tó bá gbọ́ lárúbáwá yìí tí o tí o tó bá yẹ pé gbogbo nkíní irinṣẹ́ ni ṣùgbọ́n tọ́lọ́run ọba fi hàn jíṣẹ́ náà sallallahu alaihi wa sallam tí o mọ̀ á epo pé yóò ti wá lóbó òfò ni tá a wá lè ní mímọ́ ẹni tó jẹ́ wípé ọgbọ̀yé bọ́lá wọn bá ṣe fi ránṣẹ́ náà sallallahu alaihi wasallam ọwọ́ á mú un lò bí àwọn sàádé àkọ́kọ́ ṣe mú lò lópin ìgbà tí wọ́n bá ti ń ṣe báyìí bọ́lá wọn bá ṣe rọ ayé fún wọn lákọ̀ọ́kọ́ kò wá ní dórí wọn kọ́ máa rọ̀ fún wọn mọ́ àlùkáwọ̀ ni ọlọ́run ọba lélẹ̀ ló fi jẹ́ pé tí jèrè tíra kílọ̀ lọ́wọ́ bá sọ ẹni tó bá ní ìta mútírà yìí fún yín wá ṣe o ó ní la'allakum tattaqun dhalika al-kitab la rayba fihi hudan lil-muttaqin tíra yìí o kò sí èméjì ń bẹ ìtọ́sọ́nà ni fún ẹni tó bá ní tókọ̀ tó bá pààyà ọlọ́run tó bá pààyà ọlọ́run ọba ń bẹ ọ̀kan ṣoṣo ni ọmọ tó ń rò ọgbọ́n tó ń sọ ó dẹ̀ ní tó ń ṣe ọ wá ń jẹ́ kí ìròrí òun ìsọ̀rọ̀ sí òun àti ìṣe sí òun kọ́ bá ń tí ọlọ́run ọba mú wá mu torí pé kí ni alikawa ni ọlọ́run ọba ni ó ní fàámà man khafa maqama rabbihi ẹni tí ọba ń páyà pé ọlọ́run ọba bá dẹ́ dá òun ó lékè ọ̀la lókè lórí àlà ara ṣe rẹ̀ o ọmọ ń tó ń ro ọgbọ́n ń tó ń sọ ọ́ dẹ̀ rí tó ń ṣe wọnà nafsa anil hawa ọ wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ wípé kó ṣe ń tí ó takòtọ́ lọ́rùn ọba kí lọ́rùn ọba sọ fa inna al jannata hiya al mahawa eléyìí ò ní ọ̀rọ̀ àlìjẹ́ náà wọ̀ ọlọ́run ọbọ̀ sọ̀lẹ̀ ayé dẹ̀rọ̀ fún tí ó fi rí sí àlìjánná ṣe tí ó fi di pé ọ̀run rẹ̀ ò ní polúkúmuṣu torí kí lọ́lọ́run ọba sọ ó ní ìpáyà méjì ntọ́sọ̀fà lẹ́nu òjíṣẹ́ náà sọ àṣọ òun fi sí ọkàn ẹ̀ẹ́dá kọ́páyà òun kóun tún wá ṣẹ̀rù bá níta burújọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà láíláí ṣùgbọ́n tí ọba ti páyọ̀ òun òun dẹ́rù bá gbangba ajọ́ gbẹ̀ndàrí kíámà kọ́lá wọn bá máa ṣe ẹ̀rọ aburú bá eléyìí pàtàkì gbogbo wa nana wọn tún fi ṣe kìlọ̀ wà á máa máa tọ́ ṣùgbọ́n tó bá kọjá àlà ọlọ́run ọba wà á sọ̀rọ̀ la hayata dúníà ọ wá jẹ́ kí yìnyín sòdò táyé kọjá òun lógún kọ̀ọ̀páyà ọlọ́run ọba. فإن الجحيم هي المأوى داجو داجو إنا الجحيم òní ó jẹ ibùgúnlẹ̀ sí fún kọ́lọ́n wọ́n yà ọ̀yà bẹ́ẹ̀ ọlọ́run ọba adẹ́dà fi ń kí wọn lọ iná máa tó ń dérò wàlúkọ́mọ sọ́làmù tó lọ́wọ́ kan ẹni tó gbà kìlọ̀ tó tẹ̀lé òfin ọlọ́run ọba ní bó ṣe fi ń rojì ṣe náà sàrà sọ́làmù ó ní mọ̀nì tábà àdékọ́rọ̀ òun lẹni tí ó tẹ̀lé ìrántí ìṣítí tọ́lọ́wọ́n bá fi wọ́n jíṣẹ́ náà sàásánà. wa khashiya rahman bil ghaib ọwọ́ ń páyà ọba ọba ẹlẹ́bùrú kẹ̀ ní kọ̀kọ̀ pé á kọ̀kọ̀ mi o ọgbọ́dọ̀ bá gbàgbà. kí ló jíṣẹ́ náà sọ́lá àṣọ náà ó ní thalathun manjiyatun. nǹkan mẹ́ta ní jẹ́ kéèyàn ò rí àkóyọ nínú ewu wọ́n ní kéèyàn páyà ọlọ́run ọba sirran wa alaniyatan ní kọ̀rọ̀ àti ní gbangba bóun ṣe ń pòfin ọlọ́run ọba mọ́ ní gbangba kó kọ̀rọ̀ rẹ̀ náà dọ́gba bẹ́ẹ̀ lójúṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ àwọn kan wà ní gbangba ọjọ́ gbèdé alikiyama iṣẹ́ tí wọ́n ń kó bọ̀ yóò ga ní ti dáadáa bí òkè tí a mọ̀ òkè ńlá ni ní Hijaz yóò ga gelete bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala yóò dàlùsẹ̀ wọn lù aláyà bí ìgbà tá a bá dáa eérú tá a bá fọn ká abraham mansour kọlọmọ sì tó abẹ kennedy òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ọmọ àyà yín ni ni wọ́n àwọn náà ń jí dìde lóru bẹ́ẹ̀ ń ṣe ń jí dìde lóru wọ́n dẹ̀ ń ṣe gbìyànjú ṣùgbọ́n gbogbo ohun tí ó kí wọ́n ṣe tó ti di kọ̀rọ̀ gbogbo ẹ̀ ni wọ́n ṣàgọ́sẹ́gbẹ̀ẹ́ gànà ni wọ́n máa ṣe láburú tó ń túmọ̀ sí pé kí ni kọ̀rọ̀ wọn àti gbangba wọn kò dọ́gba wọ́n sọ pé iná máa tó ń dérò ẹni tó gbà kìlọ̀ màní tẹ́lá àbíkọ́ òun lẹni tó tẹ̀lé ìrántí ìṣìtì ó tẹ̀lé wa khashiya rahman bil ghaib ọwọ́ ń payọ̀ ọba adẹ́dàá ọba ní kọ̀rọ̀ bó ṣe ń fi hàn ní gbangba pò ń payà rẹ̀ tẹ́ni tó bá ṣe yá fọbẹ̀ṣẹ́rì òbí mọ̀kìfìrà fún un ní ròdùnú pé gbogbo ibi tó bá kù sí àforí wájú nkiri àti ẹ̀san alápọ̀nlé ẹ̀san alápọ̀nlé wò ni àlìjẹ́ ní ẹni dẹ̀ra kọ́lọ́mọ́sá sí bẹ́ẹ̀ fún wa ló fi jẹ́ pé gbogbo ògbà ìpáyà wọn ọlọ́run ọba yìí Allah subhanahu wa ta'ala òun lèèyàn máa tẹ̀lé ìpáyà ọlọ́run ọba ò lè ṣe é ní fúnyà tí ó bá ṣe ìbáàdà Allah subhanahu wa ta'ala ló fi ṣe kìlọ̀ fún wa ó ní ya ayyuhan nas ittaqu rabbakum i'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum yóò sọ ó ní la'allakum tattaqun ẹ̀sìn ọlọ́run ọba yín o ọba tí ó dá yín àtàwọn tí wọ́n ṣáájú yín náà tẹ́ ń bá ń tí ń sìn ní bó ṣe yẹ kẹ́ ẹ sìn ẹ nípa ẹ ọlọ́run wa ò ní í pé ntọ́lọ́wọ́n bá bá pa á láṣẹ ká ṣe á fi jọ tòjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́là bá ń ṣe ń ṣe àní jẹ́ kí bídẹ́ àrọ́pọ̀ mọ́ á wàá ṣe láti fi wojú rere nìkan bidúni ríà wàlà súnmọ́ láì ṣe pé àròpọ̀ mọ́ ṣe á rí mi tàbí kíni tàbí ṣe á gbọ́ mi òfin jẹ́ pé gbogbo ìgbà iṣẹ́ tó bá dá lérí eléyìí ìmọ̀ dẹ́rù bẹni tó ṣe gan ni kí ló láwọn bá sọ nù ó ní alẹ́dínà yàtúnà mà átàwọn àwọn tó jẹ́ pé ntí wọ́n ní kí wọ́n ṣe lórí dáadáa gan wọ́n ṣe o wa qulubuhum wajilla ṣùgbọ́n síbẹ̀ ọkàn wọn mìrìrì ẹ̀rù ń bà wọ́n torí pé kí ni àwọn lọ síwájú ọba adẹ́dà scheme of work ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn ò mọ ibi táwọn ti táwọn ti sì gbé ẹni tí ń tẹ̀ lójú ọ̀nà bó ṣe yẹ kó ṣe ń páyà nígbà tí nana aisha rọdí alára ti ń béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásán àwọn wo ni òjíṣẹ́ náà sàásán ni a àwọn tí wọ́n ṣe dáadáa ni wọ́n ṣe bọ́lọ̀hún ọba ṣe fi rán òjíṣẹ́ náà sílẹ̀ àlàsílẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ń páyà pé ah, a ẹ̀jẹ̀ apáyà látara ilé wọ́n wà máa kún fún kíni ọ̀pọ̀lọpọ̀ istigfar wọ́n lọ́wọ́n ba ibi tá a bá kó so dáríjì hàn iṣẹ́ wọn ọ̀jọ̀ wọn lójú tí ó wàá bí kíburu kò sí nínú ọ̀rọ̀ wọn ńgbà ọba jọ tí ọba jọ lójú ní ọbẹ ìgbéraga àwa làwa àwa àti débẹ̀ wọn máa pọ òun ò tí ì débi kankan torí pé kíni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ẹnìkan jáde láyé nana Aisha wọn sọ fún ní òjíṣẹ́ náà sallallahu alaihi ni ó ní matat fulan wastarahat lágbájá obìnrin ọmọ ti jáde láyé ó ti lọ sinmi kílò jíṣẹ́ náà sọ̀rọ̀ náà ó ní ìnàmọ̀sítọ́rọ́hà mọ̀nà wúfìrà ilẹ̀ ọkọ̀mọ̀ká rasulullah sallallahu ẹni tó sinmi lẹ́ni tó lọ́n dárí jìn tí ó jẹ́ ń yà àmọ́ tí ó dé pé yọ̀rọ̀ àlejò náà wọ̀ ẹni tó sinmi nù ẹni tí ò tí ì rélé kò sí sinmi fún kí وني كل الناس ذائقة الموت فإنما توفون أجوركم يوم القيامة فمن زهزها عن النار وأدخل الجنة فقد فاز وما لحياة الدنيا وما لحياة الدنيا إلا متاع الغرور الله سبحانه وتعالى بوبي مينيو توكا كاكو gbogbo sísá sókè sísá sódò wa láyé ń bí o ẹ̀san rẹ̀ ó dìgbà bá dán. ẹni tó bá jẹ́ wípé zuizi ani náà ó rí àkóyọkú nínú ná ọ̀wọ́ ná má wà ó di kẹlẹ̀ di jẹ́nà tí ẹ wá di tàlí jẹ́nà fàkàdé fàdà ẹni tó pàṣẹ nù ẹni tó yege nù gbogbo ntọ́ kọ́ndíṣàn tó bá wà láyé ó ti yege gbogbo condition tó bá wà ó ti yege àfáǹpá wípé ntòun mọ̀ kọ́ má jẹ́ pé òun ò péwọ́ rẹ̀ tó kọ́ má wàá dìbálẹ́jọ́ fún un ní gbangba ọjọ́ gbẹ̀ndàríkíá. Imam Malik rahimahullah rahmatan ló fi sọ pé innamal ilm al-khashiyah ìmọ̀. òun tá ń pè ní mà ní kéèyàn páyà ọba àdẹ́dà Allah pé ìmọ̀nù ẹ̀yìn gbọ́dọ̀ kọ lù ẹ̀yìn gbọ́dọ̀ kọjá ja rẹ̀ ní ntí ọ̀rìn rẹ̀ lọ́kàn yẹn pé bó ṣe jẹ́ pé kò sí bóun gbẹ́sẹ̀ lè wọ́ gbẹ́ ọ́ tó kọ̀wá rí ásìdì tí ń la kúkú tó tutù a sọ pé àkókò rí kan náà ni. ńgbà tá a bá rí nǹkan mi àárín táàmù so ó gbé mu. kò yàn ní ṣe bó o ṣe ní ṣèyàn bẹ́ẹ̀ náà ó ṣe máa ní fílẹ̀ pé a ah, rárá àìsúnmọ́ ìgbésí ayé mùsùlùmí nì tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti kẹ̀rẹ̀ séyùn fa inna lillahi wa inna ilayhi raji'un o ti lùzì bí àárín rẹ̀ nu yọ sọnù ẹni tó bá ti ṣìnà kí ní àṣẹ rẹ̀ nu tó bá ti kó olùjọ ọ̀nà yóò ṣìnà ni ọ̀nà àlìjẹ́nà kọ́lọ́ọ̀ kọ́lọ́ọ̀ mọ̀jẹ̀ àṣì kọ́lọ́ọ̀ ó fi ta wá lọ́rẹ̀ bìdùnì hisab ló fi jẹ́ pé gbogbo ògbà n tá à ń lé lórí ni wípé bóò ni a ṣe ṣe ìbáadà tí ó jọ tàwọn tí ọlọ́run bá ló ń gbàṣẹ wọn torí ẹni tí ò rí ṣe kò lè ní tókọ̀ kò lè nípa ọlọ́run wa kò lè nípa ọlọ́run wa ẹni tí ò dẹ̀ páyọ̀ ọlọ́run ọba kò tẹ̀lé ntọ́lọ́run ọba fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò tẹ̀lé ntọ́lọ́run ọba fi rán òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tí gbogbo ayé máa ń pariwo pé ìwọ ó sì dá ó sì dá ó sì dá tí ọba kún òṣùwọ̀n níwájú ọlọ́run ọba àá. kí ló jíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ìmọ̀ràn tó gba sábì rẹ̀ ọ̀dàlán ó ní tí gbogbo ayé bá kójọ pọ̀ tí wọ́n láwọn ràn ọ́ lọ́wọ́ lórí ntọ́lọ́run ọba ò ní fún ọ kò sí ní tí wọ́n lè ṣe sí i. wọn ò lè ràn ọ́ lọ́wọ́ ntọ́nà ọba rẹ̀ ti parí nínú ọ̀rọ̀ tí gbogbo wọn bá kójọ pọ̀ wípé kò ní tì ọ́ wọn ó tú ọmọ ọkọ náà wọn bí ó sì ni torí pé kíni ọwọ́ rẹ wà òun là á páyà ìbínú rẹ là á sá fún ndí yẹn wọ́n ní inna rahul qudus ẹ̀mí mímọ́ ẹ̀yìn Jibril alayhi salam nafatha fi ru'i omi sí mi lọ́kàn èyàn ó gbé wáhàyè wá fún mi anna nafsa ipe ẹ̀mí kan o dájúdájú lan tamuta kò ní kú kò ní jáde láyé hatta stakmila ajala àfi tí ọjọ́ tá a kọ fún un bá tán wastaw'iba rizqa gbogbo ń tá a palẹ́sẹ̀ fún àfi tó bá lò nítorí náà fattaqullah wa ajmilu fi talab ẹ páyà ọlọ́run ọba ní gbogbo ń tẹ̀ ń sí ẹ wá ń tẹ̀ máa ń sí ẹ wá lójú ọ̀nà dáadáa. wala yahmilanna ahadukum istibta'u rizq an yatlubahu fi ma'siyatillah ẹ má jẹ́ kí ó gbé ẹnìkankan yín pé torí pé bá ah, kíní yìí ọmọ tètè yá ọ̀yà ẹ̀já lu ẹ̀yìn kọ̀rọ̀ yín kan sí i ẹ̀jẹ̀ á lo short cut kan sí tí èso ojú ọ̀nà ọlọ́run ọba là lẹ́yìn lọ́ láàyè náà ló máa ń dẹ̀hu illa bi ta'atihi dọ́lọ́run ọba ti kọ fún wa o kò ní tẹ̀yàn lọ́wọ́ ní títẹ̀ tí ó fi lálùbáríkà o àyàfi pẹ̀lú pẹpẹ ń fúru yìí pé ká wà lójú ọ̀nà tó tọ́ kọ́lọ́run ọba kọ́ máa fi òdodo hàn án gbogbo wa gẹ́gẹ́ bí òdodo kó máa fi kó dẹ̀ fún wa ní agbára àti tẹ̀lódodo kó fún wa kó máa fi tí ì ṣe òdodo ń gbogbo ògbà kó máa fi hàn sí wa kedere kó dẹ̀ fún wa lágbára àti sákò nídìí rẹ̀ rájàbù tí ó ti dá sí méjì lẹ́yìn rájàbù ṣàbánà ó Ramadan tó nù oṣù tó jẹ́ wípé èèyàn máa ń fi rọ epo sí mọ́tò gbèsè ayé yó but kó tó rí yọ rírí kó tó rí rọyó àfi tó bá múra rẹ̀ láti sìn oṣù ọ̀wọ̀ láwọn anú rẹ̀ oṣù Rajab nínú àwọn oṣù ni. No, tí allah subhanahu wa ta'ala tó yà sọ́tọ̀ tó ṣe ní oṣù ọwọ ọ̀wọ̀ wípé ká wa lọ́wọ́ nínú rẹ̀ kọ́lọ́wọ́n ọba lè bá fọwọ́ rẹ̀ wá látara pé kí ni ká ọba ń bẹ o ni o ro fún ìlú ká dẹ̀ máa ṣègbìyànjú láti máa wá ìyọ́nú rẹ̀ ní gbogbo ọ̀nà ńgbà tá a bá fi ṣe léyìí wọnú oṣù rọmọ oṣù shaman a ti wà nínú gbáradì a ti fi pàjù baálẹ̀ kíkíni kí Ramadan ó fi dé tí ó fi wá di wípé Ramadan wà sí sòròrò fún wa kò ní jẹ́ wípé ntí ọba wa lójijì gbogbo ọ̀nà téèyàn gbà pa òfin ọlọ́run ọba mọ́ á tó ọ̀yẹ́ kó rinlẹ̀ nínú ọkàn wa sí kí ọlọ́run ọba kó má ṣàṣe nírọ̀rùn fún wa insha Allah al-karim ní ìjókòó wa ti máa ń bọ̀ àwọn ojú ọ̀nà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí àwẹ̀ wọn fi jẹ́ sábàbí oríire fún wa á tó ọmọ àtàná ọ̀rọ̀ sí but. Uh, láàánú nínú àánú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ìkẹ́ rẹ̀ sọ̀kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá èyàn òjò kò jẹ́ kí a lè ṣèjókòó àwọn ọmọ ẹ̀yà rẹ̀ sọ pé ìbéèrè ti kún rẹ̀kẹ̀tẹ̀ tó jẹ́ pé ó yẹ kí a ṣe ìdáhùn rẹ̀ inshallah al-karim ká tó so tá à ń lọ ká so kọ èyàn al-wajiz. في عقيدة الحال السنة الجماعة عقيدة السلف الصالح sókí nínú tí ó jẹ́ kí àwọn ẹni àkọ́kọ́ tó jẹ́ kí ọkàn wọn dúró lórí òdodo tó fi jẹ́ pé òmìmì kan òmì wọ́n wọ́n ṣe ti ọba adẹ́dà bọ́lá bó ṣe fi rán jíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam débi pé ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala ó fún wọn níwèé ẹ̀rí pegedé pé wọ́n ti yege láyé ń bí látọ̀nà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kó tó di wípé wọ́n lọ láyé ntí ó jẹ́ ntí ń darí wọn àkídà àdéhọ́kàn tí ń darí wọn wọn náà ni tí àǹtí ń kààbọ̀ àwa sọ débi àwọn àsáwọ̀ tá à ń pè ní bidaat àdádálẹ̀ tí ò jẹ́ kó mi wọn mọ́ kangakanga mọ́ tó fi jẹ́ wípé tómi ọ̀bá dẹ̀ mọ́ bẹ́ẹ̀ iṣẹ́ tí wọ́n ní kó mi ọ wá ṣe lára kò lè ṣe ẹbí àpèjúwe èèyàn ló gbẹ́ngbẹ̀hún kò dẹ̀ rómi rí ọ wá kóòkì fún òní bómi ṣe rí nu ṣé bómi ṣe rí nu là ọjọ́ ni kì í sùn tàbí o po kọfì fún pẹ̀lú míìkì o fọyín sí ọjọ́ ni kì í sòun bó ṣe rí gan ọrọ̀ ọ̀run ó simple kò ní wàhálà kankan torí ìmọ̀ dé ibi tọ́jẹ́ pé ọgọ́rọ̀ ah, pẹ̀lú ewu tí ń bẹ wájú yìí ṣé ọ̀wọ́n ń tá dúró tì náà nìyí wàláì kò jù bá náà lọ ìgbàgbọ́ wọn tó rinlẹ̀ ni ọ̀jẹ̀ wọn ó mì ńgbà tí òkè ìṣòro dé bí gbogbo àwọn ẹni ìsíwájú dẹ̀ ṣiṣẹ́ nu ló fi jẹ́ pé àlàyé àwọn ẹni mímọ̀ lórí àwọn àsúra àwọn táǹkà bọ̀ òun náà ní sọ́tò Yusuf òní wípé eléyìí ló dúró digbidigbi nínú ọkàn anabi yusuf sallallahu alayhi wa alayhi tó fi jẹ́ pé kí ni gbogbo tí ó fojú rí ó tó sọyàn di nǹkan ni ṣùgbọ́n kò dìdàkudà ó tó ọ̀njẹ́ ọ̀fẹsẹ̀ rinlẹ̀ sí lójú ọ̀nà ọlọ́run bá ní. eléyìí oní akídà tó jẹ́ pé tọ́ba ti yẹ̀gẹ̀ gbogbo nǹkan ẹ̀dá ní ọyẹ́gẹ̀ torí ipò tó wà nínú ara ẹ̀dá nínú ọ̀rọ̀ ẹ̀dá ipò ọpọlọ nínú ara ni tí nǹkan bá ti fọwọ́ ba ọpọlọ ó di psycho ni mìíràn àwọn sọ pé.